ga ọ́. and attention mo ti wọlé dé o action ní kókó ń ọmọ kò sí fẹni ṣe o èmi lè ṣe táwọn rápárì tó fi páyọ páwọn gbé o another street atm ẹ lè compare pẹ̀lú ẹ o mi ò lè ṣàlẹ́ ara kí n kálẹ̀ ilé yà kí n tún pariwo hey middle finger tó dé sí ẹ̀kọ́. hey baby olúwa tó sìn tèmi nìkan how are you. I'm good. You okay? Sit down. Um, sure, okay kí ló ṣe ẹ. kò sí nǹkan kan. fún ni ṣe máa sọ fún mi pé kò sí nǹkan <laughs> ṣé mo jẹ́ bébì ni i'm not a baby come on um, Tosin ọmọ kẹmi kì í ṣe ọmọ kékeré and i know you tí nǹkan bá ń ṣe ẹ mo mọ bóyá máa ń feel and now bí mo dẹ̀ ṣe change yìí i know something is wrong just tell me what is the problem. i'm not happy mi ò tí san school fees mi and ó mọ̀ pé a máa tó bẹ̀rẹ̀ exams. <sighs> Tosin, why you being like this? o ò tí sanwó school tàdé máa ṣe exam in how many weeks? wọ́n á ń sọ fún mi nsìn. kí ló dé tó ṣe ń hide ẹ̀gbọ́n láti jọjọ́ ètò òfin sọ fún mi. Ryan hm? mi ò fẹ́ disturb ẹni because mo mọ bí wọn náà ṣe rí ìwọ náà ló máa ń ṣe everything fún mi látijọ́ ẹ̀ mi ò dẹ̀ fẹ́ gbé bùkátà mi wá bá ẹ this time around that's why tí mi ò ṣe sọ fún ẹ o dẹ̀ mọ̀ pé student jọ lèmi àti ẹ. ṣé mo sọ fún ẹ kó sùn mí ni eh? i'm not tired and i can never get tired of you tó sìn nǹkan tó ṣe yẹn ti pọ̀ jù tó bá yẹ pé mi ò rí ẹ lẹ́nìí sìn tá a fi bẹ̀rẹ̀ exam ó mì ń pé òun níṣẹ́ exam nìyẹn they don't do things like that mi ò complain fún ẹ anyway tó bá yẹ pé yẹn ló ń bá ẹ lọ́kàn jẹ́ um, ọlọ́run á ṣe àná a máa sọ tẹ o ti gbọ́ and right now I want you to change that mood give me that smiling face <laughs> and I want you to be always positive hmm? you sure that's my baby come on let's go <laughs> uh, ladies first. báwo ni. yeah i'm fine Sure, okay. yeah i'm okay. owó tí o béèrè lọ́wọ́ mi bó o fẹ́ fi san owó school life here is it. no no no Ryan mi ò ní gbowó ìlọ́wọ́ ẹ̀ mi ò lè gbà lọ́wọ́ ẹ̀ because mi ò mọ ibi tó ti rí owó iṣẹ́ wo ló ń ṣe bó ló ti rí owó tó fẹ́ wá fún mi fún wọ́n school ṣó mọ̀ ọ́kán mo ṣì ní time láti sanwó school mi in the next three weeks la máa bẹ̀rẹ̀ exams then wọn ò tí lè ti portal ọlọ́run máa ṣe ìyanu mo máa wá mi máa sanwó school mi but this morning no no no mi ò nígbà lọ́wọ́ ẹ̀. Tosin what are you trying to say what are you trying to say ṣé àtìgbà tó ti mọ̀ mi ẹ ṣó bá wà pàlàpàlà lọ́wọ́ mi rí. Ryan no mi ò bá wà burúkú lọ́wọ́ ẹ̀. ṣé can you give me a reason tó o fi lè gba owó yìí àbí ó rò pé mo lọ ṣe nǹkan burúkú kan láti get owó ìkó wá fún ẹ. no Ryan mo trust ẹ bọ mi ò mọ bí tó ti rí owó mo mọ pé o ò lè jalè i trust you so very much but iléèwé kan náà lájọ wà náà tó o bá ti sọ bí tó ti rí owó fún mi èmi o mi ò ní gbà. sọ ò ń sọ fún mi nísìnyí wípé pé a mo lọ ṣe nǹkan kan tí mo fi rí owó ẹ ẹ tó sì ṣe àtijọ́ tèmi àti fẹ́ra wa ṣó bá àpàlàpàlà lọ́wọ́ mi rí hey eh, then why why are you doubting me eh. Tosin so you don't trust me abi anyway tó bá jẹ́ pé o fẹ́ mọ tí mo ti rí wọn kò sí wàhálà. tó bá ti jẹ́ clean source why not. Tosin it's okay. Brian, báwo ni. Ah, dáadáa ni mà nípa ọ̀rọ̀ tí mo bá yín sọ. So. Um, olúwa tó sìn rè. ara mà olúwa tó sìn báwo ni fine ma. mọ̀mí um, owó tẹ kó fún mi tẹni kí n kó fún tó sìn wípé kò fi san owó skul ẹ ẹ ní believe pé tó sì ń fi akẹ́kọ̀ọ́rí ó lóun ò ní gba owó yìí lọ́wọ́ mi kò sí nǹkan tí mi ò sọ tán tí mo lè fi convince ẹ ó ní àfi tóun bá mọ ibi tí mo ti rówó wọ́n á wò pé ṣé mo fẹ́ lọ jalè náà àbí mo fẹ́ lọ gbébọn láti mú owó wá fún mo ṣe wá wò pé ó dáa tí ò bá gbà mí gbọ́ máa mú ẹ wá sọ́dọ̀ ọmọ mi. bóyá tó bá fojú kọ yẹn á nígbàgbọ́ wípé ẹ̀yin lè fún mi lówó tí mo kó fún. kò káre bó ṣe yẹ kí ọmọlúàbí tó ń bí nílé rẹ kó ṣe ṣe òun ló ṣe yẹn àmọye ọmọge ẹgbẹ́ ẹ̀ tó yẹ pé bàbá olówó náà máa ń wá kiri ìwọ tún wá réèyàn fún ẹ lówó òun wádìí ibi tó ti rówó ọmọ dáadáa ní ẹ o èmi ni mo fún nígbà tó ṣàlàyé fún mi pé òòrè owó iléèwé ẹ̀sán ìwọ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́jọ ń jáde àjọjọ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní lọ́wọ́ àti pé ojútọ̀ ọ̀rẹ́ mi ojú òtì ni onítọ̀hún mà lójú tì ní èmi ni mo fún lówó yẹn mo ní kó fún ẹ nítorí ẹni tí ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun ní ẹnìkejì rẹ̀. ẹ ṣé mo dúpẹ́ mà ọlọ́run á máa dúró tẹ̀yìn náà <clears throat> kò ń ṣe pé mi ò fẹ́ gbáwó yẹn lọ́wọ́ Ryan àmọ́ mi ò fẹ́ kó ṣe àṣemáṣe torí mo mọ irúfẹ́ tó ní sí mi mo dẹ̀ mọ̀ pé irúfẹ́ tó ní sí mi ò lábàwọ́n nǹkan tó fà nìyẹn. ó nífẹ̀ẹ́ gidigidi ṣùgbọ́n bó ṣe yẹ kọ́mọlúàbí ṣe òun ló ṣe yẹn wàá ṣoríire lágbára Ọlọ́run Ryan mú àlejò ẹ wọlé kó lọ ṣe lálejò olúwa tó sìn mí ọ̀wọ́n ilé ni ilé ẹ o anytime any day tó bá fẹ́ wá síbí ilẹ̀kùn mi ṣí sílẹ̀ fún ẹ. Ryan. Ma. Ryan. Ma tá a bá pẹ́ lórí mi eṣinkéṣin àmàmà báyàn bẹ̀ nígbà tí a ti rí nǹkan tá à ń wá èmi ò rò pé ó yẹ ká pẹ́ lórí ọ̀rọ̀ yìí mọ́ èmi rò pé àsìkò ti tó tó yẹ ká ṣíri aṣọ lójú egungun àbí kí ló rò. ẹ ṣe gan-an ma èmi náà mò ń dúró fún àṣẹ látọ̀dọ̀ yín ni nígbà tí ẹ̀dẹ̀ ti fún mi láṣẹ láti gbégbèsè lórí ẹ̀ kò sí wàhálà ẹ̀yin àgbàlagbà náà lẹni tí iṣẹ́ ò bá pẹ́ ni èèyàn kan kì í pẹ́ṣẹ́ má dẹ̀ ti fún mi níyàn dáńsìn máa ṣe nǹkan tó tó àti tó yẹ ní kíákíá. mo pọ́ ọmọ dáadáa ní ẹ ọlọ́run á gbà fún ẹ bí ò ṣe ń wá kò ní ń wọ náà lágbára ọlọ́run ní agbára ọlọ́run lágbára ẹlẹ́dàá àwọn òbí ẹ méjèèjì wàá ṣoríire ó dẹ̀ ní sílẹ̀ òní báráyé nú ẹ báwo ni tó sì ń kọ. tó sì wà ìfà <laughs> ó yẹ ká jọ wá síbí báyìí gan ni bọ ó bízì ń ṣàwọn kankan school then kíní kọ Rashida. ó wà èmi pẹ̀lú ẹ̀tẹ̀ ìsọ̀rọ̀ lálẹ́ àná ó ní máa kí ẹ. ìyàwó bí mi nà kí nọ́mbà ẹ tí mo ní òkè ń lọ ìmọ̀ bí ẹ máa fún mi ní ètò ńlọ sí i. dẹ̀ ni o fẹ́ wọlé o ò tiẹ̀ sọ fún mi pé àpé baby come with me o so anything o ò ọkọ tó ń ṣẹlẹ̀ fún mi náà kí la wá ṣe ń bí báyìí gbogbo tó sọ fún mi pé o fẹ́ gbé mi lọ fún special birthday treat and o ìgbà tá máa wọlé mi ò rí bóyá any soundboard pé hotel àbí restaurant kan please tell me. babe ṣé mo lè ṣàbúrò fún ẹ ṣá. no. thank you. Um, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ kò yí padà rárá màá bí ẹ lọ ṣe special birthday package tí mo sọ pé mo máa bí ẹ lọ ṣe àmọ́ máa kọ́kọ́ yanjú nǹkan tí mo wá ṣe nílé báyìí náà tí n bá ti yanjú ẹ̀ tán màá ṣe wàá gbé ẹ lọ hmm? ṣé ibi tá a wà nú ẹ̀ <clears throat> tó bá wò láti tàtà tí ń bọ̀ gbogbo inú compound yẹn wá sí gbogbo inú ilé yìí building yìí gbogbo bíbá gbogbo mọ́tò tó wà nínú compound tó bá gbójú sókè dáadáa lára àwọn glasses yẹn wà á rí pé m àti r ló wà bẹ́ẹ̀ kí ni r yẹn stand for. r hmm. kò yé mi. sórí r tó wà bẹ́ẹ̀ ó dúró fún orúkọ mi Ryan ó túmọ̀ sí wípé nínú ilé tá a wà nínú èyí èmi ni Ọlọ́run bá jogún gbogbo nílé yìí èmi ló jogún ẹ̀ fún. you yes um, má jẹ́ kó yà ẹ́ lẹ́nu ṣé o rántí ọjọ́ tí mo mú ẹ lọ sọ́dọ̀ woman kan tí mo introduce wọn sí as my mother she is not my mother kò dẹ́ kí n ṣe àwọn lọ́bí mi àǹtí ni wọ́n jẹ́ sí mi àbúrò kan ṣoṣo tí bàbá mi ní nìyí láyé lọ́run àti kékeré ni mo ti pàdánù ìyá tó bí mi lọ́mọ bàbá mi nífẹ̀ẹ́ ìyá mi púpọ̀ bàbá mi ti decide wípé òun ò ní fẹ́ obìnrin kankan òun ò ní rí màrí láti ara ìfẹ́ tí bàbá mi ní sí ìyá mi obìnrin kankan ò mú wọn láti àárọ̀ dalẹ́ rí obìnrin máa ń rùn sí wọn báyìí bàbá mi kọjú mọ́ṣẹ́ ó ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣe ń ṣiṣẹ́ bàbá mi ní omi bàbá mi ṣiṣẹ́ lẹ̀ fún mi ó jẹ́ kó yé mi wípé tóun bá lọ tán ìyà kankan ò ní jẹ mi ìgbà tí bàbá mi tó ṣe gbogbo wàhálà yẹn ṣe dẹ̀ mọ̀ pé ilé ayé àwa ẹ̀dá kan máa ń ronú ni ṣíṣe ni tọ́lọ́run bá kò pẹ́ kò jìnnà ikú náà mú bàbá mi lọ ní late last year lẹ́yìn ìgbà tí bàbá mi kú ni alájà mi pè mí gbogbo document properties and parents ẹ̀ nìyẹn wọn tí wọ́n pè ní amọ̀nà ó ní àfọ̀kù bàbá ẹ̀ tó jẹ́ gbọ́n tèmi ló insist pé àwọn fẹ́ lu lọ́ọ̀yà wípé èmi ni kí n handle àwọn dúkìá wọn now that we have come back to Nigeria èmi rò pé ó yẹ kí n mú àdéhùn tó wà láàrin mi àti bàbá ẹ̀ ṣe láti hand over property fún ẹ kí wọn náà kó lè bẹ̀rẹ̀ ibi tí àwa náà bá iṣẹ́ dé Ryan mo ní àmọ̀ràn fún ẹ àpọ́nlé ò sí fún ọba tí ò o gbọ́dọ̀ farabalẹ̀ torí ojú tó bá farabalẹ̀ òun ló máa o gbọ́dọ̀ rí ara ẹ̀ sílẹ̀ pátápátá kó o ṣe bí ẹni tí o jẹ́ nǹkankan láti lè rí obìnrin gidi fẹ́ ni o nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà ń tà sí owó olówó ni wọ́n ń lé kiri kú mọ̀nì lọ́pọ̀lọpọ̀ fẹ́ ọbẹ̀ tó bá ti jiná òun náà ń dúró tó fẹ́ jẹ́ ń bẹ̀ jọ torí ọlọ́run fẹ́ kó farabalẹ̀ dẹ̀mọ̀pọ̀ ọlọ́run á yàn fún ẹ. ẹ ṣé mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín mà lágbára ọlọ́run gbogbo nǹkan tó ti dánú ọ̀rọ̀ yìí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kù. mọ́mí ṣe rí nǹkan tẹ́ ṣe fi lé ní yìí in fact i'm so happy mi mọ bí ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ mo bẹ̀ ọlọ́run gbogbo nǹkan tó ń dùn tó ń dùn nínú ọ̀rọ̀ yìí ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kò fún yín lágbára ọlọ́run àìmọye ènìyàn ni wọ́n gbé nǹkan báyìí fún tó jẹ́ wípé wọ́n ti ti torí ogun fi ogun já ọmọ ológun lógun wọ́n sì ti torí nǹkan tó máa jẹ wọ́n sì fi bà ìgbésí ayé ẹlòmíì jẹ́ àmọ́ lóhun tí ó ṣe ti ń bẹ̀ tí ò jẹ́ kẹ́rù ẹlẹ́rù kó wọ̀nyí lójú ah, mo máa dúpẹ́ fún yín o mo really appreciate yín ọlọ́run tí ó wá fi yín ṣe sábàbí aburú ò ní jẹ́ kẹ́ pàdánù ẹ ní pàdánù ẹ̀mí yín nítorí lórí ọ̀rọ̀ ogún ẹlòmíì wọ́n ti ya wèrè ẹlòmíì kò mọlé mọ́ làákàyè ẹlòmíì wọ́n ti kó sábẹ́ bàtà nítorí ìkíni ẹ̀yin wá tẹ̀lé àmọ́ náà ah! mọ́mi mi ò ní wá yín tì o mi ò ní wá yín tì o really appreciate you, Kote, kó fún mi yìí mo appreciate ẹ̀ gan-an ni. adúrú nǹkan báyìí ẹ tọ́jú láti yọ ọdún yìí ẹ dẹ̀ kó lé mi lọ́wọ́ láì dín nǹkan kan. lágbára ọlọ́run gbogbo àmọ̀ràn tẹ̀lé gbà mí Oh my God. You're so funny. Tose, wọ́n sọ fún mi pé torí pé o ti bímọ rí ló ṣe fẹ́ fẹ́ mi come on um, o ti bímọ rí àbí that's not a problem You kì í ṣe problem at all mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ nínú ilé ayé tá wà yìí ṣé o ti ever gbọ́ rí wípé wọ́n ní ọmọ bíbí jẹ́ àrùn ọmọ bíbí ò kì í ṣe my dear mo fẹ́ kó yé ẹ wípé èmi tó ń wò yìí ìfẹ́ òtítọ́ ni mo ní sí ẹ mi ò nífẹ̀ẹ́ tọ̀ sí ẹ rárá and i'm ready to marry you pẹ̀lú gbogbo nǹkan tó bá wà lára ẹ i don't care now mi ò nífẹ̀ẹ́ kó parọ́ fún mi o kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí relationship ẹ ọwọ́ kí n sọ pé marriage ẹ àti wípé ọmọ tó ń sọ̀rọ̀ nípa ẹ ní gbogbo nǹkan lọ́mọ yẹn wà. Oh. Ìbéèrè ńlá ló béèrè yẹn. Ìtàn ìgbésí ayé mi ló béèrè lọ́wọ́ mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ, wípé èmi nìkan làwọn òbí mi bí. ò mọ àwọn òbí mi rárá ilé àwọn ọmọ aláìníyá ni mò ń gbé after tí mo ṣetán secondary school lèmi náà ni kí n bọ́ta kí n lọ hustle fúnra mi so mo lè máa fi owó tí bá rí fi túnra mi ṣe. ta ló wà ń bẹ̀? ìyá ta ni. Yeah. Good afternoon. What do you want? Eh, orúkọ mi ni Olúwatósìn. Mo ń kọjá ń bíbẹ̀ so mo rí board kò tẹ̀ gbé síta pé náà tó gbé síta pé wọ́n need maid so mi mo wà. Um, how old are you? I'm just 19 years old, sir. 19? Okay. And um, Ibo ló ń gbé? agbègbè yín ni. all right ilé mi níbí ìyàwó mi ló ọ̀yà oh thank you ìyàwó mi ló ń wá maid òun dẹ̀ ló mọ àwọn nǹkan tí òun fẹ́ kí maid yẹn ní um, àwọn nǹkan tó máa bá ṣe so mo lè dáwọ́ wú i take you to her now um, she will ask you questions tó bá ti dá appropriately bóun ṣe ń fẹ́ tí ó bá gbà ẹ̀ fine okay come on you're welcome. Oh, dude. Um, um báwo ni ṣe wà ókè. Mm-hmm. Um, young lady ló wá sẹ́nu gate ó náà rí sáyìn tá a gbé síta pé à ń fẹ́ mi sọ mo ní kó Okay, mi tẹ. ṣé o ti bá a sọ̀rọ̀. Ah, kí ni mo fẹ́ bá a sọ ah. mo lè dánwó lẹ́yìn so mo ní kó wá for fún interview náà ni so you guys can talk and to wo bóyá máa lè okay thank you darling. you're welcome. <laughs> so i will leave you two ladies to talk. all right. all right. You're welcome. Oh, ọ̀hún ọ̀kẹ́ jókòó jókòó kí lorúkọ ẹ Then, who are ló ń gbé dẹ̀ ń wà your parents. olúwa tó sì lórúkọ mi mà. okay. láti kékeré ni wọ́n ti pàdánù àwọn òbí mi méjèèjì. Yeah so kò ra mat orphanage òun ni mo dàgbà sí ìgbà tí mo parí secondary school mi ni mo rò pé kémi náà jáde kí n lọ ṣiṣẹ́ lóhùn báwo ti bá ń rí màá fi máa tẹ́kí ara mi so mo yẹ kọjá ní iwájú lẹ́yìn bíbẹ̀ mo rí kí ní board tó gbé síbẹ̀ pé need vacancy fún ọmọ ọ̀dọ̀ as maid so nǹkan tí mo ní pé kí n wá apply ìyẹn náà ṣé wọ́n mọ̀ pé òun wá ṣe ní orphanage tó wà. bẹ́ẹ̀ ni mà. o ṣàrípò tí mo wà o máa ní kọ́kọ́ mi tẹ̀lé ẹ lọ kó lọ verify àwọn information tó sọ ń sìn and if it's valid enough máa ní kó bẹ̀rẹ̀ iṣẹ́ as soon as possible. no it's fine it's okay we're oh, okay. Mm. Right. lẹ́yìn tí wọ́n lọ sí orphanage home ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn ṣẹ́gun ìjọba rẹ̀ dùn mọ́ mi. ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ ẹbí Adépọ́jú nìyẹn. ṣàdédé ni ọkú pè mí lọ́jọ́ kan. Ah, uncle. Tosi, how are you? Yes. Um, Madam Ka. Okay, where is Um, Tosi, come closer, come. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ẹ sọ ṣé kò sísà. Um, kọ́ má bàa sí náà ni sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí máa start pẹ̀lú ìbéèrè and máa um, fẹ́ kó dá mi lóhùn àwọn ìbéèrè mi honestly okay uh, you have to be honest with uh, your answers um, láti bàtò ti dọ́dọ̀ wa ìjọ ní time kan tá a ti ṣe nǹkan kan tí ò dùn mẹ́nu bóyá kéèyàn fi à jẹyàn lọ́nà àìtọ́ I, want you to answer that question honestly okay. Mm. no sir látìgbà tí mo ti wà láàrin yín ẹ̀yin àti àǹtí ẹ máa ń ṣe mí gẹ́gẹ́ bí àbúrò yín ni <laughs> ẹ kí n máa treat me then in fact àwọn ará àdúgbò kan pàápàá máa bóyá family ni wà ní ẹ jẹ́ kí n mà lápé mo wá aṣọ ọmọ ọdún bíbáyìí. Oh, no, no, please. Okay, Ṣọmọdọ́wà. Olùrànlọ́wọ́ alásán Allah jẹ́. Ṣé wàá relationship tó wà láàárín gbogbo àìgàn ni mo fẹ́ kó túbọ̀ gbòòrò jù báyìí lọ. You know, kó wà cordial, more cordial, um, like, like, <sighs> Kémi àti ẹ̀, um, excluding madam, ká get closer, very close, like cordial, and like Kémi àti ẹ̀, ká you understand? Yeah sàmì ò understand nǹkan tó ń sọ. ṣé bẹ́ẹ̀ náà ló wá kiri tán ni nǹkan tí mò ń sọ ni pé kí mi àti ẹ ká máa ṣe ìfẹ́ kọ̀ọ̀kan tí ìyàwó mi ò ní mọ̀ sí láàrin mi àti ẹnìkan. ẹ má bínú sá ní ah, ọ̀lì possible ẹ má ṣe oh, jẹ́ ká ṣe kò sí nǹkan pẹ́ má bínú jẹ́ kí nǹkan pẹ́ fẹ́ lọ tún ẹ̀yìn bá kí àbí fẹ́ lọ tún ṣe. àtúbọ̀tán ni ká máa rò ká máa rò bẹ́yìn lọ ká máa rọ̀ ńlá ká bá fẹ́ dáwọ́ lé nǹkan ká ronú jinlẹ̀ dáadáa ni ká má bà jẹ̀bi ẹ̀wọ̀n tó padà wá ṣẹlẹ̀ yìí náà kò wá tán o ẹni bá ṣòwò ìkọ̀kọ̀ kó máa rántí pé yàtú síta bò pẹ̀ bò yàwó. Tósìn. Sá. Ṣorí ìṣòro ta nínú ilé kì í ṣe tèmi nìkan. Tèmi àti Adépẹ́jú ìyàwó mi. Ìwọ nìkan dẹ̀ ló lè tán ìṣòro yẹn fún wa. Ṣorí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ láti jẹ́ ẹ̀ má rí mi bí aláìdáa mo fẹ́ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún ẹ nítorí ìdí èyí máa fẹ́ kó farabalẹ̀ kó bọ́ àròyé ẹnu èmi àti péjú ti mọ́ra láti bàtà ti wà ní school I love her gan I loved her like no other woman in the world in fact I can't bring myself to loving another person shortly ta kúrò ní yunifásitì a méjèèjì ń ṣiṣẹ́ a dẹ̀ decide láti marry after ta ṣe wedding tour a lọ ṣe honeymoon wa ní UK ọ̀sẹ̀ tá ti UK dé ọ̀sẹ̀ yẹn ni àwọn méjèèjì resume iṣẹ́ síbi iṣẹ́ oníkálukú wa ọ̀gá ni Péjú níbi iṣẹ́ so workload pọ̀ fún láàárọ̀ ọjọ́ kẹ̀mí ti gba ọ́fíìsì ọ̀dọ̀ mi lọ wọ́n ṣe pè mí lórí aago nìyẹn wọ́n níyàwó mi sáré nítorí pé ó fẹ́ meet up àwọn kọ̀ọ̀kan tó yẹ kó ṣe lọ́fíìsì ẹ̀ ó dé accident. ọjọ́ ẹ̀ tó ṣe yìí mi ò mọ bóyá yé ni mo wà bóyá ọ̀run ni torí nígbà tí màá dé hospital ó pọ̀. At first, I thought I was going to lose her. Àdùsọ́tún, àdùsọ́sẹ̀. <sighs> Àrídù, ìyàwó mi ò kú mọ́. Ṣùgbọ́n ló ń kàn dé mẹ́sọ̀rí wíṣẹ́ tó bá wà ń gbowó gbà ẹ́ but nígbà tó jáde nínú intensive care unit ni doctor sọ fún wa pé accident yẹn affect his spinal cord ẹ̀ tí mo bá dẹ̀ love ẹ̀ mo ní láti fún ní time kémi àti tó máa súnmọ́ra time yẹn pàtó gan mo béèrè indefinite ni wọ́n ní science ò lè ṣàlàyé exact time tó máa jẹ́ ọkọ kan ìyàwó kan lèmi àti ìyàwó mi plan láti ìbẹ̀rẹ̀ ayé wa so ẹbí tiẹ̀ kọ́kọ́ abẹ́bí tèmi kọ́kọ́ a gbà wọ́n láyè láti súnmọ́ wa púpọ̀ jù nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mo decide lọ́kàn mi wípé màá tọ́jú nǹkan mi èmi àti ẹ jókòó sọ̀rọ̀ pé ká má gba ẹbí wa kọ̀ọ̀kan láyè láti wá dúró tiwa at least àwọn Yorùbá ní ìgbà ìpọ́njú láàmú ọ̀rẹ́ and she's my best friend. I have to take care of her by myself. Never take my jewelry pé Any of máa affect iṣẹ́ mi. Ìbáyé la gba ọ̀pọ̀ wa máa bá wa That's láti máa ṣètọ́jú ẹ̀. And you see, látijọ́ ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ilẹ̀ ti ta sí ọjọ́ ti pẹ́ díẹ̀ ọkùnrin ni mi mi ò dẹ̀ tí sùn mọ́bìnrin kankan mo gbọ́ngbọ́n kí n lọ síta kí n bóbìnrin ṣàṣepọ̀ ṣùgbọ́n bí wọn náà ṣe mọ ìta ojú mi ò fẹ́ràn kankan tó máa kó wa lábàáyàwó mi láti wà tó ti dọ́dọ̀ wa mo ti ń wú ẹ mo ṣàkíyèsí pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi gan mo dẹ̀ nífẹ̀ẹ́ bọ́kàn ẹ jẹ́ torí ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ and i'm sorry i did and i'm very sorry. dáadáa ẹni kò ṣe kọ́ àyànmọ́ ẹni kò ṣe dọ́gba sí bá a ti wáyé wáyé láàbí ẹni yẹn dánú wọn lè jẹ́ tọ́nà ẹni wọ́n bí wà ní àwàdà àbí mọ́ tí rẹ̀ sí ni ọlọ́run ní tèmi. Ah, ah, àtúnṣe jọjọ torí ọlọ́run jọ mo fọlọ́ ń bẹ àwùjọ wọ́dẹ̀bà tó bá ti ń fẹ́ màmá fún ẹjọ́ ẹjọ́. ẹ má jẹ ká ṣe sá ọlọ́ tó kú bọ̀ mo ti rí yí bí ẹ̀gbọ́n mi àwọn ọmọdé ti lérò pé ọjọ́ ìgbéyàwó mi báyìí gbogbo ẹ máa dúró fún mi gẹ́gẹ́ bí bàbá mi. má máa máa ẹ̀gbọ́n ìlú ń ṣe ní máa dẹ́ ṣe bí bàbá fún ẹ lọ́jọ́ lọ́jọ́ ìgbéyàwó ẹ̀gbọ́n lọ́kọ̀ fi ṣàánú ìlú náà nìkan ẹ̀kún mi ń tó ṣe tó ṣe jọ tó ṣe jọ ọmọ fún mi láì jẹ kan. mi ṣe rẹ. ṣe rẹ. mo So by the time the man check me up, you can do whatever you want to do. Whatever dé padà wá gbé mi. Ṣé wàá òkè bẹ́yìn? ok ma bọ ẹ jẹ́ kí n sáré parí aṣọ sí mò ń fọ tí bá ti fọ tán máa lọ drop yẹn. Mm, mi ò máa ma yes ma. ẹ ṣé mo lè rú mi. ok no problem. ẹ ṣé. ṣe I don't wanna be the one. I don't wanna be the one. Oh baby, who that? I miss you. Yes, you missed me and I'm here for you ọ báwo lẹ ṣe délé orí mọ́tò ń sálẹ̀ náà kí ló dé. ìyẹn ah, mo dájú ọgbọ́n ni nígbà tí mo gbọ́ ti péjú ń sọ fún mi pé wà á lọ drop òun síbi kan wà á dé padà ágbóhùn lálẹ́ ìgbà mo ti ń forí rò pé báwo máa yẹ ṣe o tí wàá fi jẹ́ tèmi lé ni mo ṣe débi tí mo ń lọ mo kàn park mọ́tò mi ni mo gbọ́ kàdá wálé ni kí n lè rí ẹ. òkùnbó ò tiẹ̀ fẹ́ fún mi ní breathing space àtọ̀ tí ọ̀bá ní pé kí n wá sílé ńkọ́. ah òní wálé àbúrò tí mo mọ̀ kan láì jẹ́ pé òun lọ nìkan tó bá wá lè kí n gbá mọ̀ kí wàá wà lé náà ṣe wá mo kó bó ṣe drop péjú ẹ the next place tó ń bọ̀ nílé. I'm not going too far. too far kì. ó dùn mẹ́rin no way too far from here. Oh, eh, eh, eh. àtúbọ̀tán ni ká máa rọ̀ ká máa rọ̀ bẹ́yìn ọ́ ká máa rọ̀ ńlá bàbá fẹ́ dá wọn lè wù kàn ká ronú jinlẹ̀ dáadáa ni ká má bà jẹ̀bi ẹ̀wọ̀n tó padà wá ṣẹlẹ̀ nínú òun. so fast ṣé àǹtí ò ti sùn. àǹtí ẹ̀wọ̀n ni ò ti sùn ó ti sùn fọ́nfọ́nfọ́n á ti délùú wa eléyìí tí mo ń ṣe mo kàn ń ṣe precaution ni bá tí mo rí bó ti sùn náà mo ṣe ní kí wọ́n bá a. <laughs> wo ẹ̀rù ń bà mí o. ẹ̀rù kí ló ń bà ẹ́. náà tí bá lọ mọ̀ ọ́ kọ́. àti ẹ̀wọ̀ ló mọ̀ ṣé wọ́n fẹ́ sọ fún pé nǹkan kan wà láàrin wa rẹ̀ kó lè mọ. ọkùnrin ṣàrántí pé àṣegbé kan sí àṣepamọ́ ló wà o. ìyàwó mi ò lè mọ ọ̀kan torí ẹni tẹ́ni àti ẹ̀ bá wà lọ́sàn-án ni kí n bẹ́ ṣe lè pàjọ́ ó kọjá pé mi ní láìkó lọ rí fi o torí pé nǹkan kan wà láàrin àti tó bá ṣe lè máa bínú sí ọ tí mo bá dẹ̀ ti bínú sí ẹ̀mí yẹn ó láàrin mi àti ẹni ìgbọ́dẹ̀ ni wàá lose wọ́n tó bá lè ṣe yẹn láti mo máa géèmù lọ́nà mi. eléyìí tó tẹ̀tí lọ ń lo ho fún mi. Ah, ah, wọn náà ló sọ fún mi pé tèmi àti ẹ bá ti jọ wà pé kí n máa lo ho fún ẹ and tí a ti tó sọ yẹn pé bóyá mo máa rí wọn fín ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ because olóore mi láǹtì náà wọ́n dẹ̀ ti mú mi bí àbúrò tèmi àti ẹ bá jọ ń wà kó bá ń ṣe ọkùnrin máa ń wà lọ́dọ̀ wọn máa dàbẹ̀ ti betray me. Oh, betray anybody. Come on. Oh, betray anybody. Tí o bá tí mi àti shit. I ṣe, ta ló wá fẹ́ kó ṣe? Ẹ betray. I want help one thing. Oh, stop. Yeah, stop. Elite fashion when I Oh, ah, baby. Ah, tó kún bọ́ tẹ́kẹ̀ sí o. Má jẹ́ kí n pariwo. <laughs> Má pariwo máa máa Lémi àti Tọkùnbọ̀ ṣe ń bá eré àníyàn wa lọ nìyẹn. Kódà ó ti dùn mọ́ àwọn méjèèjì débi pé a lè fira wa ṣeré. A lè ṣe ká má fẹ́ ríra wa. Hmm. Ó tó táìm kan ẹ̀rù tí ń bá ẹ̀mí kan fúnra mi. Hmm. Ní ọjọ́ kan. Hey eh, auntie, um, jam for mass jáde. wow kílò ló pè. mi ò mọ ètò ń ta ọmọ ìdẹ̀mọ̀ ìgbà tó mo rí commercial nígbà tí mo mọ tv ni mi ò mọ ètò ọkùnrin. ọmọ kò tó máa ṣe ń sìn tó bá ti fẹ́ lọ ra food stuff wàá yà mí tó ti ń ta àwọn fọ́ọ̀mù yẹn wàá béèrè pé báwo ló ṣe ń ta ìgbà wo ló máa close and all that bọ̀kú tó lọ máa fún ẹ ní owó tó i will even give you excessive money you understand so pick her up immediately Go kò it. take your time Make ṣe mistake o you understand But what ti wá délé kó wá ṣàlàyé fún mi you be fine ṣùgbọ́n. ti bẹ́ẹ̀ ṣe máa. okay ma. To see what. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yẹn mo notice pé mo máa feel busy then would you look pale? Would you be even sick? ń sìn kí ló ṣe. mo mọ bó ṣe ó kàn rẹ̀ mí ni wọ́n mú máa wà òkè ṣá. ó kọ̀ rẹ̀ ó ṣọ̀pù kọ̀ rẹ̀ ni àbí kí n pe dókítà pé o ní malaria or typhoid. àná ẹ má pe dókítà ẹ má wọrí i will be fine àwọn stress tí mò ń ṣe náà ni máa. because o máa stress ara ẹ jù ni washing machine wà létò ẹ̀kọ́ fi fọṣọ o ò ní fi fọṣọ owó ló máa fi fọṣọ. ó lè bá mọ́ dáadáa ni. washing machine ló máa ń fọ ṣé kí n pe dókítà kò lè ṣe jẹ́ ọ̀pọ̀ tẹ̀lé ọ̀pọ̀ tó ń ṣe ẹ́ bí yàgò abẹ́rẹ́ àbí gbàjú. ẹ má tí ẹ má kàn tí waste owó ẹ jẹ́ kí n tẹ̀lé wo bí mo máa fi títí di bí abiola tí báyẹn ń fi bẹ́ẹ̀ máa lọ sí hospital. ẹ má kàn waste ẹ má pè wọ́n. All right, mo fẹ́ lọ dáná nǹkan tí mò ń gbé ní kitchen. this it's like pé mo ti lóyún yes àti tó sọ fún mi pé kí n lọ this next time fún mi. oh my god oh my god this is She did it. so good ṣe ní tèmi I àtúkọ̀ jẹ́ tèmi dẹ̀ àwọn ìdí àkẹ́kọ̀ọ́. Thank you, thank you. It's good. Uh -uh. So you will be the happiest man on earth. You can't know. Gbogbo oṣù wa ìyá ọ̀dájú ní èyí Ah, ìbò tarẹ́ ni ni bó ṣe wá ju ọba nínú ayé ẹ̀ kó o tiẹ̀ wò ní àǹtí kọ́ ooo ṣé torí pé mo wá ṣọmọ ọ̀dọ̀ lọ́dún àgbà mo wá rò pé ní máa treat mi bí ẹrù ìka ni ẹ bóyá sọ fún mi etí mèrò ní bàbá mi ló ń pẹ́ ọkọ̀ ọ̀gá mi ló fún mi lóyún ó ti ṣe léyà nìyẹn. kí ló máa sọ oúnjẹ selfish Oh, yẹ kí wọ́n now that God has used you láti tọ́ ayé mi ṣe máa tọ́jú ẹ̀ máa tọ́jú ọmọ wa lájọ́ tí mi àti ẹ ti ń fẹ́ra wa ṣé wọ́n ti wo àbájẹ́ kọ̀ọ̀kan sí ẹ̀rẹ́ ni tó lè jẹ́ kó rí pé mo jẹ́ aláìda why. now mo ti understand it tí bá lọ sí hospital tí bá sọ fún àǹtí pé mo ti lóyún ta ni mo fẹ́ sọ fún wọn pé mo lóyún. ìyẹn kan ló sì kọjú ìyẹn ló sì kọ sọrí tó bá ti lọ sí hospital tó bá ti confam ọkọ náà ti confam ẹ̀gbọ́n mi tó bá ti lè confam ẹ̀gbọ́n yóò lè pè mí lẹ́nu mo ní bàbá wálé wàá ṣe láì Oh God, I know I like the back of my hand. Ẹ̀jẹ̀ lọ sí sọ́kọ̀ tí mo lọ sọ́kọ̀ ní ìlú máa ń kàwé oríṣiríṣi nǹkan àmì tí mo ti ṣe ojú mi fún mi. As it is now, ìyàwó mi tó bá sọ fún bẹ́ẹ̀ á fẹ́ sọ fún mi. Èmi àbí ni màá ní wọn, màá ní wọn. Àdé mi ní tọ́lá tó sọ, ilé ni mo máa ní àdé mi ní wọ́n sọ. Òkè òkú lọ́kùnrin, bàbá wọn ló lọ́mọ ní. Mo ṣe fáwọn tán mi mẹ́ta tán mi mẹ́jọ bẹ́ẹ̀ làwọn kan ò dẹ̀bi nǹkan kan bí kò sẹ́ni lè bọ̀ ọlọ́run lè rè bó ṣe ṣe ṣóun mà lóye o. báwo ló ṣe máa ṣe mistake báyìí olóyún sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ni olóyún. Ah, You want to make me cry. Olóyún, ọmọ bàbá, ṣùgbọ́n ètò fún olóyún gan. Níbo ta ni wọ́n á lọ sùn? Wọ́n á sáàbù, wọ́n á ṣiṣẹ́ gidi. Ó jìyàn gidi. Now you have ruined your life. O ti bá yé jẹ́ náà ṣọ́mọ ni. Ìgbà tó fẹ́ pay fún mi bẹ̀rẹ̀ láìpẹ́, kí ló fẹ́ life, láìpẹ́, you're just so useless. Èmi mo orí ẹbí sísá mi. Mo máa ń treat ẹ very right. Nígbà tó ń wọ mi kankan jìtọ̀. Kò sí wàhálà, màá dúró kókò mi dé, tó kọ́ mi dé tó bá yọjú ẹ̀ fún ẹ tí ó bá yọjú ẹ̀ tí ó bá yọjú. yàrá àti máa ń lọ máa ń lọ kó kí n fi rí mo kí bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ó ti harsh jù I was just disappointed. ó dẹ̀ mọ̀ pé téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn máa ń bá wí. bọ́ńkọ́yọ́kọ́ ni mo mọ̀ pé bá ṣe máa rìnrìn wa láyé yìí àti kọ́ ká dára lẹ́fìtẹ́ mo ti accept pé mo ti rí ọ ṣórí tó bá di next week i'm gonna register a fertility i need to take care of this baby because tí bá lóyún ìwọ náà ló lóyún tí ìwọ náà bá lóyún èmi náà mú ní I can't leave you alone tí jàǹfọ̀ mi bá jáde màá gbà á tó bá lọ skul wàá tọ́jú ọmọ tó bá dé láti skul wàá gbọ́mọ anyway tó bá ṣe fẹ́ sí mi anything tọmọ yẹn bá fẹ́ màá fún anything tí wọn náà bá fẹ́

ẹni bá ṣòwò kọ̀ọ̀kan ó máa rántí pé yàtọ̀ síta bò pẹ̀lú. bí àǹtí ṣe gba tìrẹsì mi lọ́wọ́ mi nìyẹn àfi bí ẹni pa àwọn lọ́bì kódà ọmọ mi ò dá ojú mi mọ̀ mọ́ àlàáfíà jọba nínú ilé wa kódà ìrẹ́pọ̀ wà láàrin gbogbo wa inú mi dùn nítorí gbogbo nǹkan tí Tòkunbọ̀ promise mi ló mú sí ìmúṣẹ bó ṣe ń fẹ́ mi lójú ló ń fẹ́ mi nímú. Hmm. mo ní head rush. head rush. Mo ní head rush nsìn, then mo ti ní headache látàárọ̀ tẹ́lẹ̀. Are you okay? Yes. Are you sure fine? Are you sure? I'm fine, honey. I'm fine. I'll come from there. Báwo ni díẹ̀? Èmi àti TV náà ni àjùjọ. TV? Honey, don't worry. You'll be okay. Very soon you'll be okay. Honey, I love you so much. I love you okay. I love you like the breath of life itself. <laughs> wẹni tó lórí fọhùn. bẹ́ẹ̀ sí ẹ sí ẹ ọkọ mi rò pé ọkọ mi rò pé kí n sọ lórí fún ọ mo rò pé jáde. oh no problem i'll take you out whatever you want i'll do it. ṣé orí gbogbo nǹkan tó ń very soon we'll find á lọ́lọ́run lọ́wọ́ máa wọ̀ ẹ̀ Okay. àwọn máa lọ sí kékeré náà fẹ́ṣẹ̀ náà kó sọ fún ọmọdé nǹkan bá mi sáà lójú kẹ́kẹ́. màá lè jẹun kékeré fún ọ. màá lè jẹun kékeré fún ọ. I love you. I love you I love you, love I love you too. Tupele. Yeah. Pé can suffer anything to buy tomorrow. mọ́rọ̀ ọkùnrin. Torí mi ò fẹ́ bà wọ́n nínú jẹ́. Àǹtí, ẹ ṣe ń ronú ni. Mi ò ronú. Ó kò jẹ́ pé nígbà tó ti ń lọ school mo máa wá ìlú nǹkan ta ló business bàbá yìí mo ṣe rò pé ẹyà ká gbà yín mọ́ra. ẹ fọkàn yín balẹ̀ àǹtí mo ti change mind mi nípa ọ̀rọ̀ school mi o mo ti decide pé mo máa lọ fún part time I promise to always be with you. Every time. Bad time. But that's not good enough. Oh, any time láti ṣe anything, you <laughs> know. Ẹ̀yin máa wọ́n tí èmi àti Dr. Nífẹ̀mí àríra láìpẹ́. Àkìndúpẹ́ ara ẹni, àkìndúpẹ́ ara ẹni. Ìwọ ni mo ní to sọ̀rọ̀ ń sìn. Hmm? ká gbà pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ that's your future you need to face the future now and you need to be positive about your future okay so gbogbo nǹkan tí mo ti bá ẹ sọ tẹ́lẹ̀ mi ìfẹ́ kó gbàgbé ẹ̀ nípa pé antinanta ẹ̀ oògùn ẹ kó máa lò wọ́n déédéé and you eat more fruits má ṣe wàhálà tó pọ̀ and èmi náà máa pe ọ̀gá ẹ̀ ń sìn kọ́ máa fún ẹ níṣẹ́ tó pọ̀ jù because ìwọ lè máa understand but àwọn á lè minimize àwọn iṣẹ́ tó wọn máa fún wọ o ti understand. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì mí and gbogbo nǹkan tẹ́ni pé kí n máa ṣe pátápátá ni màá ṣe débi ogun mi dẹ́ni mi ni máa ṣe wàhálà i promise yín ẹ jẹ́ kí n tètè máa lọ tó rí màdá. ok there all right. sọ fún pé mi náà á pè eh? all right thank you. ok that. thank Ìyá ti rèsí mi. Má. Mo lọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá ẹ sọ ni. Um, Dr. Shoko ti problem. Mm, mo kọ́ pé o ti gain admission. Yes ma. That's very good. You know, dùn gan ni I'm so happy nígbà tí mo gbọ́. But nǹkan wá wà tí mo fẹ́ bá ẹ sọ lórí ẹ̀. Mi dẹ̀ nífẹ̀ẹ́ kò fi ṣèbínú. Àmọ́ ò bóyá o lè change mode of study ẹ̀ sí part time. Kàn ṣe fún anybody intention bí kò ṣe nítorí madam you know because <sighs> mo feel pé tó bá lọ away for three months báwo ló ṣe fẹ́ kó feel you know tó bá lọ níbi àárọ̀ tó bá ṣe part time sí bóyá ó lọ láàárọ̀ ó dé nírọ̀lẹ́ àbí most time lectures yìí weekend wọn máa jẹ́ tó máa máa ní time láti fi wà pẹ̀lú ẹ̀ because tó bá ti lọ sí bóyá bí three months kan away how do you want her to feel how do you want her to cope so nísìnyí she needs you around her even ju bí wọ́n ṣe máa ń ní ìdíyẹ tẹ́lẹ̀ lọ. Um, dókítà gbogbo nǹkan tẹ̀ sí pátápátá ló yé mi àwọn tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ àǹtí um, dókítà mi ò máì kí n forfeit admission mi because <laughs> I love her so very much and mi ò fẹ́ kí anything She sí wọn. Yeah, that's so thoughtful of you. But then, education is very, very important. So I'm not going to say you should forfeit your admission for that. Reason tí mo fi mú idea pé bóyá kò ṣe part time or something One nìyẹn. But the most important thing ni pé inú mi dùn pé mo gbọ́ lẹ́nu ẹ pé o love madam. So what else? Uh, thank you, ma'am. Ah. Bùsí ma. So you are the doctor ọ̀rọ̀ tó burú tó yìí. Kò dẹ̀ sí ẹni mọ̀ ọmọ yẹn tó ti ẹ̀rù bí mo nírọ̀ ìta ti kú. Ẹ má bínú. Ẹ bínú. Ẹ má You ṣe bọ̀. Ìyẹn kan promise mi pé ẹ̀ ní ronú I'll try. I will always be with you. Um ṣé kí n bá yín lọ pípẹ́ kọfí. gbìnà máa kó afẹ́rọ́jọ́ bàbá onílẹ̀yìn ọmọ ẹni ààbò ìgbọ́ ó gàlágà jù kò yẹ ni ó gàlágà jù kò yẹ nìkan kí ló fà á di ọ̀rọ̀ yọ ká mọ́ ìrẹsì mi ọlọ́run ní tèmi má ṣe gbàgbé mi ọ kádàrá ẹni kò ṣe kọ̀ kò ṣe kọ̀ ọmọ ẹni kò ṣe dọ́gbọ́n sí láti fàyè parí. Ma, mo ti ṣe ẹjọ́ dáríjì mi àǹtí àwàdà yín ti pọ̀ jù ẹ ẹ náà tẹ́ bá ti ẹ̀ṣẹ̀ mi gan pàápàá mo ti dáríjì yín torí olóore mi lẹ jẹ́ èèyàn bíi ti yín ó ṣọ̀wọ́n ní ilé ayé tàwa yìí ẹ ṣẹ̀ mi. ṣó mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa àti ọkọ mi látòkùn mọ̀ ni mo mọ̀ sí pátápátá jẹ́. ẹ sọ ni. ṣòro ọmọ tó sì yẹn I think she's a good girl. Hmm. mo ti test her in different ways but mi ò káwà pàlàpàlà kankan mo lọ́wọ́ rárá. Ah, really mm-hmm. ayẹ́pẹ́ wọn kọ́ dáadáa ní ramat of tó ti wá nìyẹn and from the look of things òun náà tuntun ra ẹ̀kọ́ that's good for her. Mm, yes. màá fẹ́ ka àwọn lọ́wọ́ bóyá kó lọ school ni o wọn ká help financially òun anyway tá a bá ṣàmà fi help ẹ let's help am. ok tó bá ṣe pé nǹkan tó fẹ́ ni nǹkan tó bá ti fẹ́ náà la máa ń ṣe nǹkan tá a máa ṣe fún náà nìyẹn so ìwé mímọ́ ní ẹnikẹ́ni tí mo bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ọ náà lẹ́nu kejì tọ́jú whatever tó bá ti fẹ́ we'll do it okay. Yeah kọ́dọ̀ fọ́ sójú alẹ́bí. Mm-hmm. kádàrá ẹni kò ṣe é kọ àyànmọ́ ẹni kò ṣe dọ́gba sí bá a ti wáyé wáyé láàárín ẹni yàtàlù wọn lè dẹ́tọ̀nà ẹni wọ́n bí wà ní àwàdà bímọ tìrẹ sí ni ọlọ́run ní tèmi rí. ìwọ lọ kí ni àǹfààní òun láàárín ọlọ́run ò dẹ̀ ṣàánú mi ṣe bí mi ṣe máa kọjá láyé tí mi ò ní nípa ni gẹ́gẹ́ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ah! Adépéjú Adépéjú my love it is so sad when the person who give you the best memory It's becoming a memory herself. Ah! My love is fading. My wife is fading. <sighs> God knows I love you so much tonight. God knows. Don't you, but you're, I'll always be with you one on you around? Baby. And are you okay? Oh, about last night. Honey, I am very sorry. It's just a matter of time, okay? Baby. Honey. Everything will be fine, okay? Okay. Mo mọ̀ kó ti gbìyànjú. Mo dúró lórí májẹ̀mú. Ṣàṣà lọkùnrin tó máa lójú ní tí mo ṣe dúró tì mí o. I'll be very careful. How do you mean? Why are you talking like that? See, you want to call me. So please stop saying that, okay? I love you. I love you so much. Mom, mo pásìkò díẹ̀ ni. Okay, I want you to smile now because I love you. Come on, baby. I have to go. Marriott, my dear. Love you. Tàbá ń wọ́wọ́, tà rówó, tí ò bá sọmọ òkú kan ni. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kò ní ṣẹlẹ̀ sí wa o kẹfẹ́ ìkan ọgbọ́n yan ká má ṣe ta anybody lọ ó lè já kọ́nà wa àti rẹ̀ sí mi. èyí ló fà á tí mo fi adopt Rẹ̀símí látìgbà tó ti bí torí mo mọ̀ pé mi ni ìfẹ́ tí mo ní sọ́kọ mi òun ni mo transfer fún ti Rẹ̀símí mo lè rí pé látìgbà tí ọkọ mi ti kú ó dúró níwọ̀n tiẹ̀ ó ṣe jù rẹ lọ ó ṣe ń ṣe bí ọmọ ọ̀dọ̀ sọ́ka nǹkan tí bá ní kó mú o máa ṣe ó wo gbogbo eléyìí ṣùṣù wàá tọ́jú ilé wàá tọ́jú èmi wàá tọ́jú ọmọ you're a very nice girl o ṣe ṣe bí ọmọ ọ̀dọ̀ o ṣe bí ìyàwó ilé yìí ṣùgbọ́n ní gbogbo wa tó wù yìí ló fi jẹ́ kí n mọ̀ pé gbogbo ẹ tó ń fẹ́ nílẹ̀ fún mo fi decide láti mú ìrírí ọkọ mi ṣe be a very good person torí ta bá máa wò oore ló ṣe fún fámìlì wa torí ẹ̀kọ́ kan mi tó kú ó ti rí gbogbo pápá tiẹ̀ fún tirẹ̀. a lè ní mo máa pẹ́ kó yá torí bí mo yìí yẹn gbogbo heart àti soul mi ó ti wà pẹ́ lọ́kọ́ mi so gbà no take it gbogbo kíní yìí yẹn ọkọ mi ti wílẹ̀ fún tirẹ̀ kó tó kú property ọmọ ni kò ń ṣe títí ẹ̀ so take it olúwa tó sì take kábíyèsí máàkì ọ̀rọ̀ yìí ń ṣòro ẹ̀gbọ́n ẹ̀ nǹkan kan fẹ́ kó ṣe fún mi má change ìwà ẹ̀ má ṣe dáadáa bó ṣe ń ṣe lọ mo mọ̀ pé tásìkò bá tó ló máa pèsè fún tiẹ̀ fún ẹ ò dẹ̀ ní ṣìyàn bó wa rọra máa ṣe má gbéraga ṣó má ṣe dáadáa sí mi. a week after tí àǹtí ṣàlàyé gbogbo ni wọ́n ṣaláìsí. Síresími Síresími wà ní boarding school. Ilé ayé ìṣá, ìrìn àjò ìdáláyé, ọwọ́ Ọlọ́run bá nìkan ló wà. Olúwa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ mo fẹ́ kó gbà mí láyè kí n ṣe bàbá fún tìrẹsì mi àti àwọn àbúrò ẹ̀ tó kù tó máa bí fún mi I want to marry you I want you to be my wife till the rest of my life you see I love you so much. Hmm? I love you.